ó tún ṣẹlẹ̀ ní pé yorùbá bọ̀ wọ́n ní kékeré la ti pẹ̀ kan òrókò wọ́n ní tó bá dàgbà tán wọ́n lẹ́bọ ló máa ń gbà àwọn ìjọba wa náà fi gbogbo nǹkan falẹ̀ torí pé ńgbà tó wà ní kékeré tó yẹ kí wọ́n kì í kó má bàa gbòòrò àmì gbòòrò ṣùgbọ́n wọn ṣe bẹ́ẹ̀ wọ́n kàn fi ń ṣe òṣèlú wọ́n fi ń kówó jẹ wọ́n fi ń ṣe wọ́n fi ń mọ̀ wọ́n nísìnyí tí wọ́n rí pé àwọn kan ń mu jẹ àwọn kan náà ti tún gbé níbí bọ́n ṣe ń wá síbí náà làwọn ti bí náà tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lára ṣíṣe gbígbé ni jíjí nígbé yẹn àwọn náà bẹ̀rẹ̀ kò kúkú síṣẹ́ káwa sọ pé iṣẹ́ wà so ẹni tí ò dẹ̀ níṣẹ́ nǹkan kan ṣáà ló máa ṣe torí náà ọ̀nà tá lè fi tá lè fi dẹ́kun ẹ̀ kìí ṣe bóyá nípa mímú wọn pẹ́ ẹ mú wọn àwọn míì àtún gbé gbá ẹ̀ ṣùgbọ́n tíṣẹ́ bá wà tá a dẹ̀ sòótọ́ nípa òṣèlú wa kò sí àní àní ìjínigbé adohun ìfìsẹ́yìn adohun àwátì ṣùgbọ́n ọwọ́ tó dilẹ̀ èso àbẹ̀ńṣẹ̀ ẹlòmíì wà tẹ́ bá wo orílẹ̀-èdè yìí kò kọ̀ọ̀kan pa òun kò kọ̀ọ̀kan mú un torí pé ó ti ròpin ẹni tó bá dẹ̀ ro nǹkan pé kò sí tí ò lè ṣe bó ṣe rí nìyẹn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwa ara wa là ń kọ̀ sí in the sense ni wípé kò sówó níta most of àwọn tó ń jí gbé yẹn wọ́n fi wọ́n ṣe owó ni ọ̀kan sọ́ọ̀bà wọn wọ́n wá sọ pé wọ́n á sọ fún àwọn èèyàn wọn wípé wọ́n wá fi oyè báyìí báyìí wọ́n wá fi pàdé àwọn níbi báyìí báyìí. ìjọba ló yẹ kó ṣètò because kò sí ṣẹ́ǹta ní ìsìn báyìí oúnjẹ ti wọ́n kò yẹ nísìn àti mú December nísìn yìí rẹ́sì ti léwó gàrí ti léwó ẹ̀wà ti léwó ó yẹ nísìnyí so gbogbo èèyàn ló mọ nǹkan tí ló ń pariwo bí ìlú ṣe rí nísìnyí. nǹkan tí mi rí nínú ìjínigbé yẹn òun ni pé ó dà ń pé àwọn tó ń ṣe ní north wọ́n lérò pé owó ọ̀rọ̀ nǹkan mèremère wà nínú ẹ̀ ni wọ́n ṣe continue láti máa ṣe and mo believe pé inú àwọn tó ń ṣe north yẹn náà lọ wá sí èkó yìí tàbí kó jẹ́ pé àwọn kan wà lẹ́kọ̀ọ́ yìí lọ́wọ́ sílẹ̀ yorùbá àbí àwọn kan náà wà nílẹ̀ yorùbá tó jẹ́ pé wọ́n lọ sí north táwọn náà lọ ń ṣe iṣẹ́ yẹn tó mọ́dẹ̀ tí ń ṣiṣẹ́ kan tó ti ń rówó wọ́n bìlíf pé oṣù kan táwọn lè dáwọ́ dúró lé lórí káwọn máa ṣe lọ ni òun lèmi rò bọ́ nǹkan tèmi rò pé jẹ́ suggestion lórí ẹ̀ gbogbo àwọn tó bá parapọ̀ tó wà ń bi nǹkan yẹn bóyá iṣẹ́ ni wọn ní ni o bóyá owó ni wọn ò ní ni o bóyá àwọn kan ló dẹ̀ fà á tó fi ń ṣe à ń plead fún wọn kí wọ́n kan jáwọ́ ìjọba dẹ̀kẹ̀rẹ́ ojoojúmọ́ náà la fi ń sọ pé kíjọba ràn ìlú lọ́wọ́ kíjọba ràn ìlú lọ́wọ́ tíjọba bá máa ràn ìlú lọ́wọ́ àwọn tọ́mọ̀ lọ́ràn lọ́wọ́ wọ́n tọ̀ fún àwọn tọ́mọ̀ tọ́ràn lọ́wọ́ ẹni tí wọ́n mọ̀ tó bá ti ràn lọ́wọ́ àwọn tí wọn ò mọ̀ pọ̀ ń tà ètò ààbò gọ́dẹ̀ ó mẹ́hẹ ní nàìjíríà tètò ààbò bá mẹ́hẹ ni kéèyàn kọ́lé kódẹ̀ kó lọ sínú ilé ẹ̀ káwọn kọ́dẹ̀ wọnú ilé lọ kọ́dẹ̀ lọ palẹ̀ mọ́ wọn àtàwọn fámìlì ẹ̀ ṣé alẹ́ ètò ààbò kankan ní nàìjíríà á ní. èyí ò dáa nọ́mbà wà nǹkan tèmi rí sí pé a ti tara wa ọjọ́ pẹ́ àti wà ń lu ìtìpẹ́ àti tara wa jìnnàjìnnà ọlọ́run ni ọba ní májẹ̀mú nìkan òun ló lè wá rà wá padà ipe wọ́n ń wọ bí wá jẹun yorùbá àwọn bàbá mi máa ń sọ̀rọ̀ kan gbà yẹn gbà tí mo wà ń lo òkè wọ́n ní bí ògiri ò bá lanu ṣáláǹgbá lè wọbẹ̀ ni tá a bá dira wa mú báyìí pé èmi àti yín lọ lọ́nà à á pa ọmọ wa torí pé àwọn agbára torí pé à ń rówó torí pé à ń lówó ọba onímájẹ̀mú nìkan ni gbogbo wa ń képe àti mùsùlùmí àti kírísítẹ́nì ká máa pé pa ọlọ́run torí èmi mọ̀ pé tí ọlọ́run ò láti gbọ́ ọwọ́ òdẹ̀ kúrú láti gbàyàn kò tún bá wọ́n pé ọlọ́run gbọ́ àwọn aṣèrè ló lè sọ pé ọlọ́run gbọ́ ọlọ́run gbọ́ ó lè pẹ́ bẹ̀tà gbọ́ sóye yín bẹ́yẹn ọlọ́run náà làá ń pè náà làá kọ̀ǹtínú àti máa pè. bí ọ̀rọ̀ bá rí báyìí kò síbi tí solution ti lè wáyé àyàfi ká fọ̀rọ̀ lọ lọ́wọ́n ọba ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọgbọ́n ẹnìkan ò ká torí pé bí wọ́n ti ń ṣe lákè náà ń ṣe lóko yorùbá ní tiẹ̀ haúsá ní tiẹ̀ ṣùgbọ́n tí a bá bẹ ọlọ́run apá ọlọ́run kan gbogbo wàá wà lákùlé ṣé ìkọ̀dú ọlọ́run ọba kò sí nǹkan náà tó ṣòro ṣe bò tá a bá bẹ ọlọ́run ọba ohun gbogbo á yàtọ̀ tí a bá ń wò pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní north àìsí ìlú ìfararọ everybody ló ń wọ́nà àtijẹ ìgbà tí ó sì ṣeé ṣe fún yàn láti rí oúnjẹ and that's why you see táwọn èèyàn wa pápá jùlọ àwọn ọ̀dọ́ tó fi di àjínigbé àjínigbé ṣùgbọ́n tí ìlú bá rọrùn gbogbo wa là ń lọ á máa mọ̀ pé ayé dára ṣùgbọ́n àìrọrùn ìlú ló jẹ́ kí irú ẹ̀ máa ṣẹlẹ̀. a ti pé ọ̀nà àbáyọ ti wà ṣùgbọ́n akọ ìdálù níṣèlú kí wọ́n jẹ́ kí kálukú tò ó bí ìlú ẹ̀ ṣe rí tí Yorùbá bá lè tòlú tiẹ̀ bó ṣe mọ̀ pé a ti fi kọ́ wọn táwọn tó gẹ̀yà náà tó wọn tí wọ́n bọ́ sí kó wọn so ló rọrùn for everybody. ẹ̀kọ́ tá a rí sí ni pé àwọn gọ́ọ̀mẹ̀ntì wa òun ni a máa a máa rọ̀ wípé kọ́ bá mójútó ọ̀dọ́ wọ́n ń tún àìná torí púpọ̀ náà àwọn ọlọ́pàá òun ni wọ́n kó lọ́tà jáde láàrin wọn tọ́dẹ̀ ń ṣe tọ́ ń ṣiṣẹ́ wọn ní ọ̀tún lọ́sì but kò tó wípé fún àwọn àwọn ara wa ní ojúlé sójúlé bóyá wọ́n máa ṣe campaign wọn ni o bóyá wọ́n máa ní ìdánilẹ́kọ̀ọ́ kan tó yẹ pé wọ́n máa ṣe fún wọn pé báyìí báyìí ni ó máa lójú àwọn èèyàn tó yẹ pé lè àtẹ́ǹdì sí àwọn èèyàn tó yẹ kéré lè àtẹ́ǹdì sí nínú wọn bóyá wọn máa fi kọ́ bí àwọn society bí àbí àwọn bí àwọn kìíní ṣe wà bí lasma ṣe wà bí ọkọ ṣe wà ní community wa náà àwọn náà máa nírú nǹkan bẹ́ẹ̀ yẹn pé kíní kan jẹ́ pé àwọn náà máa wọ̀ ṣábà wò ló èyìnbó a máa pé àwọn ìyá yẹn ojú ìjọ máa ti ń pọ̀ nù wọn ẹlòmíì máa rí tó máa rí ànímọ̀ pé bí àwọn náà ń tẹ ń keep watch ni but bàtà wa máa rí tọ́ba àwọn náà ló máa ṣe alamí fún àwọn ọlọ́pàá àbí ọkọ̀ pé ọkọ̀ báyìí báyìí lọ lé lágbájá but kò sírú ẹ̀ ní èkó ń bì kò dẹ̀ sírú ẹ̀ ní nàìjíríà